kọ̀ọ̀kan lọ́dún òun ni mo gbọ́ ìwò dárúsí wa lónìí ká gbọ́ mọ́túnú hadith. عن عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر أو قال ورمضان وعلى الذكر والأنثى والحر والمملوك صاعا من تمر أو صاعا من شعير قال قال فعدل الناس به نصف صاع من بر من بر على الصغير والكبير وفي لفظ أن تؤدى قبل خروج الناس إلى الصلاة عن أبي سعيد الخدري رضي الله عنه قال كنا نعطيها في زمن رسول الله صلى الله عليه وسلم في زمن الرسول صلى الله عليه وآله وسلم صاعا من طعام أو صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من من أقط أو صاعا من زبيب فلما جاء معاوية فجاء السمراء قال أرى مد أرى مدا من هذه يعدل مدين قال أبو سعيد أما أنا فلا أزال أخرجه كما كنت أخرج على عهد رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة صدقة الفطر أو قال رمضان على الذكر والأنثى حديث ولا قلني oni hadithu ti abdullahi bin umar radiyallahu anhuma kọlọn kọ yọnu sí yàtọ̀ wọn àti bàbá rẹ̀ tí wọ́n gba hadithi náà wá. ibn umar ni farada rasulullahi sallallahu alayhi wa sallam sadaqata alfitri. ojúṣe ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kí ọ máa bá farada ó ṣe é ìtumọ̀ méjì ni fardun bí ilé ìtumọ̀ ọ̀nà méjèèjì náà sì ni arínú àwọn onímọ̀ tó tu bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé lédè lárúbáwá faradọ̀ ìmọ̀ túmọ̀ ń gbà mí pé nǹkan jẹ́ dandan ara ẹ̀ láti rí as-salawatu al-mafruḍah àwọn àrùn tó jẹ́ tú láàsì téèyàn gbọ́dọ̀ má kì í fárọ̀dọ̀ ń bẹ̀ ń túmọ̀ kínní ntí ọjẹ́ dandan abatunwo ìtumọ̀ fárọ̀dọ̀ ń bò míì a máa túmọ̀ kínní qaddara mafruḍan ay muqaddara ń arínú àwọn onímọ̀ tó tú fárọ̀bọ̀ ń bí pé a anabi sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ òdiwọ̀n jákàtà máa yọ àti lórí ọkùnrin àti lórí obìnrin àti lórí ọmọdé àti lórí àgbà anabi sòdiwọ̀n rẹ̀ pẹ̀lú kíni sọ́ọ̀á mẹ́ntàmùrin ó ti pé sọ́ọ̀rù sọ́ọ̀rù láyé anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun la lè fi wé bíi bóyá bíi abọ́ àbí pẹ́rẹ́gì tọ́yà wàá mà lónìí sọ́ọ̀rù ni wọ́n ń lò láyé anábùwà muhammad sallallahu alayhi wa sallam sọ́ọ̀rù yìí ló ṣe déédéé arba'atu amdad mudu mẹ́rin ntí ń jẹ́ mudu òun ni ẹ̀kúnwọ́ ọwọ́ ẹni tí èsì pọ́wọ́ rẹ̀ tóbi jù tí ó sì kéré jù bọ́wọ́ yẹn tí máa ma bọ́ba ti wọ́n a ẹ̀kún ọwọ́ rẹ̀ báyìí lẹ́ẹ̀kan eléyìí là ń pè ní kíni módù kan nìyẹn a wà á yọ módù mẹ́rin òní jẹ́ sọ́ọ̀rù kan. ní tí ìtumọ̀ bá rí báyìí a ní alẹ́ ìtumọ̀ fárọ̀dọ̀ sí pé kíni ayé àwùjábà ha anabi ṣe lọ́rùn yẹn sallallahu alayhi wa sallam a sì lè tu pé kọ̀dárọ̀ ha anabi sòdiwọ̀n rẹ̀ pé bẹ́ẹ̀ bá yọ jákà iye tí ẹ yọ ni. eléyìí ni wọ́n ń pè ní babawo tuma alákọ̀ọ́kọ́ alimaana shar'i ìtumọ̀ ti sẹ̀ríà nù gbogbo bí a bá ti rí farabọ̀ nínú ìtumọ̀ ti sẹ̀ríà ìtumọ̀ ẹ̀ ní pé fardu wájibu ọ̀ràn yẹn lélẹ́yìí. ìtumọ̀ kejì òun náà ṣe ìtumọ̀ ìfẹ́ nú erí òun là ń pè ní kíni alimaana alughawi alimaana alughawi àbí kí wọ́n pè ní alḥaqiqatu alugawiyya àkọ́kọ́ máa jẹ́ alḥaqiqatu ashar'iyya ọwọ́ àpọ̀ bẹ́ẹ̀ torí pé èdè Lárúbáwá lọ́lọ́run fi sọ alukur'an alkarim kalẹ̀ èdè Lárúbáwá ni sunna nebà Muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ntí sẹ̀ríà wa mú wa àwọn Lárúbáwá náà ti ń lóru àwọn gbólóhùn bẹ́ẹ̀ kọ́dà kí Islam tó dé àpèjúwe míì ní asọ́láàtì àsọ̀láàtù ti gbogbo wa ń wí ni táwa ń túmọ̀ sí kíni ìrun nítorí pé alḥàkíkọ́tù àṣàràyà bí sẹ̀rí àti túnu gbogbo bí ẹ bá ti rí tọ́ba tọ́lọ́n bá ti ní àkímù sọ̀láàt àbí wa ìkọ́mi sọ̀láàt ìtumẹ̀ nínú ìtumọ̀ sẹ̀rí àní pé ẹsẹ̀ kíni ẹ̀kírun ẹgbẹ̀rún dúró ìrun ní alḥàkíkọ́ sàràyà sọ̀láàt. àmọ́ kan nábì sallallahu alaihi wasallam ó tó dé kọ́lọ́hún ó tó ní káwa mùsùlùmí ọmọ kírun àwọn lárúbáwá ní tí wọ́n ń pè ní asọ́láàt nínú èdè wọn náà òun ni túmọ̀ rẹ̀ léde tí lárúbáwá ní àdúà bí wọ́n bá léèyàn sọ́là léde lárúbáwá ó ṣe kínní ọ̀sàdùá nù ó sì jọra wọn òun làwọn onímọ̀ fi máa kìlọ̀ fún wa pé àwọn túmọ̀ tá a bá máa túmọ̀ àfi kéèyàn ọmọ kí lọ́lọ́run wí kí lọ́lọ́run wí kí lọ́lọ́run fi rán anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ lónìí bàbá tó a sọ̀láàtù séde bóyá di òyìnbó níta wí náà ni pé prayer àbí ó pray bẹ́ẹ̀yàn bá wọnú dictionary òyìnbó náà prayer léde tàwọn òyìnbó tó léde náà kò nídìí rùkú kò nídìí foríkalẹ̀ o àdúrà làwọn náà ń pè ní kíni ni wọ́n ń pè ní prayer léde wọn. ń fi hàn pé àṣetùmọ̀ yìí wọ́ láti lẹ̀ kama tuma sọ̀láàtù bil haqiqati ash-shar'iyya kama tuma rẹ̀ pé prayer ni ìtumọ̀ tó wọ́ ni bá a bá sì rọra tá wà kíáfù àwọn nǹkan mi ọmọ wa gùn yọ ọmọ gùn tí ẹ̀sìn ó wá fẹ́ dà ẹ jẹun fún yín lápèjúwe kan èdè Lárúbáwá wọn tún sédè Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹni ó tú alukur'an kẹrìmù sí Yorùbá ibi ìtumọ̀ èbó náà wọn ti mú lẹ́yìn tó pọ̀ nù wọn. àwa rí nù wọn ibi tọ́lọ̀ ti ní nínú suratul Kawthar fasalli li rabbika wanhar bóyá lómi náà lè ti kà á àmì mi kà á nínú àwọn àtúmọ̀ Yorùbá alukur'an tí wọ́n tú sí èdè Yorùbá kí làwọn kan tú àyà yìí ni pé fasọ́lì li rabbika nítorí náà gbàdúrà sí olúwa rẹ gbàdúrà sí olúwa rẹ torí pé prayer pray lọ́kàn bí English translation tó lò à ń sọ léyìí láti jẹ́ ká fi mọ̀ pé nínú àṣẹ̀rí al mo ti máa ń sọ pé kódà mo gbọ́ lárúbáwá nìkan èèyàn gbọ́dọ̀ máa torí ẹ̀ lọ tó alukur'an kẹrì torí ń tọ́fà nù kì í sẹ́pà bí wọn ò fẹ́ kí gbogbo èèyàn ọmọ kéwú àbí wọn láwọn kan làwọn mọ̀ ń ìtumọ̀ èdè lárúbáwá odò lọ́tọ̀ bí sẹ̀ríà bá wá dé ó ṣeéṣe ní táwọn lárúbáwá ń pè nǹkan kan kí sẹ̀ríà ó tó dé ìmọ̀ wáyé bẹ́ẹ̀ ìtumọ̀ yìí ò ní yí padà sẹ̀ríà ó fi lélẹ̀ bẹ́ẹ̀ náà pé ntẹ́ ẹ ti ń pè lápèjúwe azawaj ọkọ àtìyàwó kíyàwó ọlọ́kọ kọ́kọ́ ní ìyàwó ńgbà sẹ̀ríà dé òfìlẹ̀ bẹ́ẹ̀ náà àmọ́ ń bi eléyìí náà ńgbà tó lọ ní ká mẹ́nu bà ọ̀rọ̀ ìmọ̀túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run sáwọn èdè mo tún rí àṣìṣe kékeré kan bi eléyìí náà nínú àwọn àtúmọ̀ alukur'an kẹrìmù táǹkà lédè òyìnbó ni àbílédè lárúbáwá. àyà kan bẹ́ẹ̀ nù mo rò pé suratul mu'minun níbi tọ́lọ̀ ń ti ní àwọn mòmìnì ni wọ́n máa sọ abẹ́ wọn àyà yẹn wá ní illa ala azwajihim illa ala azwajihim azwaju plural nù jamu kí ni mufradu rẹ̀ azawju azawju ní kí ni ni mufradu rẹ̀ ẹni tí ó wá mọ̀ yàtọ̀ láàrin hakíkọ lùgàwíyà àti hakíkọ shar'iyya kí ni kuraani ń pè ní zawju kí ni àdìsí ànábì ń ni ní zawju tó ṣe pé ti Lárúbáwá nìkan ló ń mọ̀ pé bàbá ní zawju ọkùnrin nù bàbá ní zawja zawja ni ó máa jẹ́ kí ni ìyàwó bẹ́ẹ̀ ni itlaqul Qur'an ní ntal kuraani bá àti nínú súnà nàbà muhammad sallallahu alaihi wa sallam azawuju yutlaqu ala rajuli wal mar'a. obìnrin yìí ó zawuju ha ní abdullahi ọkọ rẹ̀ ní kíni abdullahi a tún máa gbé abdullahi yìí ó zawuju hu maimuna ìyàwó rẹ̀ ní maimuna dọ̀míìrù yẹn ni ó yàtọ̀ bí a bá ti ní zawuju ha a máa kí la ń wí yẹn ọkọ là ń wíhun ọkọ obìnrin yìí ibi tá a bá ti ní záwójú hu ìtumọ̀ ẹ̀ ni pé ìyàwó eléyìí láyà alukurani bá sọ̀kalẹ̀ nù àyà yìí o àzíwájú ń bẹ́ẹ̀ ni kí ni túmọ̀ ẹ̀ àwọn ìyàwó wọn àmọ́ nù àwọn tó túmọ̀ alukurani kẹrí wọ́n sì àrùn iná gbọ́ torí pé wọn ò ṣèyàtọ̀ láàrin alḥàkíkọ́ alọ́gàwíyà wàlḥàkíkọ́ tú aṣ-ṣar'iyya nípa báyìí nínú tí ó yẹ ká máa fi èsì pàtàkì jùlọ ni pé bẹ́ẹ̀ ọba mọ kíni tó máa ti ṣẹ̀ríà fún nǹkan kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ rí láì yányán lórí pé mo mọ̀ tó máa kíni ìlédè lárúbáwá ó gbọ́dọ̀ béèrè pé ńgbà tí ṣẹ̀ríà ìsìláàmù dé ǹjẹ́ irú bí wọ́n ti ń pè é tẹ́lẹ̀ náà ń ṣẹ̀ríà pè é àbó pè é ní nǹkan mi bẹ́ẹ̀ pẹ̀lú ìpanupọ̀ àwọn onímọ̀ sí ni pé إذا تعارضت الحقيقتان الحقيقة الشرعية والحقيقة اللغوية قدمت الحقيقة الشرعية níbi a bá ti rí i pé sẹ̀rí àpè nǹkan báyìí léde Lárúbáwá àwọn pè ní nǹkan míì tí ó yàtọ̀ bó bá dọ̀rọ̀ alukur'ani àti sunna nabi èyí tí sẹ̀rí àpè ní òun là kọ́kọ́ o òun láfi padà sórí hadithi wa yìí àtàwọn tó túmọ̀ pé anabi ṣe é ní dandan hakíkọ sariya nìyẹn òun lọ bá túmọ̀ hadithi yìí mu jù farada rasulillahi sallallahu alayhi wa sallam orí eléyìí wá ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ onímọ̀ dúró lórí pé túláàsì ni kéèyàn yọ jáká tọ́pọ̀lọpọ̀ ọmọ lónìí túláàsì ni kéèyàn ó ṣe kíni kọ́ yọ ń tà ń pè ní jáká ìmọ̀èdè tí wọ́n máa pè nílùú mi bọ̀tí nílọrin bíi jákàlà wa sábà máa pè bọ̀tí kọ́ bá yé ta ló ní èdè míì tí wọ́n máa pè mbò bẹ́ẹ̀ náà wọ́n pè gbogbo ilẹ̀ yorùbá alihamudulilah zakatu alifitiri àbí sọdakọtu alifitiri méjèèjì ń sẹ̀rí àpè ìtumọ̀ ẹ̀ ní zaka olóúnjẹ tá a máa fi oúnjẹ yọ lásìkò gbà bá ń túnú ààwẹ̀ òun làwọn ń pè ní kíni à ń pè ní jaka àṣé farada rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ṣe é ní dandan láti máa yọ kíni láti máa yọ jaka ala dhakari wal untha àwọn wo ló jẹ́ dandan kí wọ́n yọ jaka kí wọ́n yọ zakatul fitri ala dhakari wal untha jọkùnrin ni o ó obìnrin kò sí yàtọ̀ láàrin jáka yíyọ ọkùnrin àtobìnrin iye tọkùnrin ọyọ ńlọbìnrin náà yọ kóde yóò ní kankọ walhurri walmamluk ntí àdìsí jẹ́ agbọ́yé ni pé bọ́bá yìí pé zaka tó lówó ni bí ẹrú bá ní mílíọ̀n zaka yìí ṣe dandan lórí ẹrú nínú májẹ̀mú zaka yíyọ oníkíni oníkíyàn jẹ́ ọmọlúàbí bẹ́ẹ̀yàn bá ti jẹ́rú zaka ọ̀wọ́nú kínní kọ̀wọ́nú rẹ̀ káwa ká ẹrú náà lówó kọ́ yọ zaka sẹ̀rí islam òpin bẹ́ẹ̀ nítòsí fa ọ̀nà tá a wí tá à ń sọ̀rọ̀ zaka para májẹ̀mú tí owó tí zaka fi wọ owó òun ní kínní tamamu milki tamamu almilki kí n téèyàn ó ní kó ní yányán n téèyàn bá ní kó ṣe kínní kó ní pátápátá ntẹ́rù ni mílíkù rẹ̀ ò pé tọ́rẹ́rù àtẹni àti ntó ni ta ni wọ́n olówó rẹ̀ ló ní ní sẹ̀ríà islam ò ṣe pé kẹ́rù ọ yọ zaka bàbá wa ń wí eléyìí ọlọ́nkọ́ ṣàánú wa nínú ìgbẹ̀yìn ayé oríṣiríṣi nǹkan làásà ń gbọ́ wọn làwọn kan gbogbo bíi sẹ̀ríà tí kùránì àti súnà bá ti ní mọ́ málàkàtì àìmánù hùn àwọn ẹrú tí ń bẹ ní ìkápá yín wọn náà láwọn ọmọ ọ̀dọ̀ náà wọn bá a mọ nínú wọn dandan tí a tó ń gbọ́ láìpẹ́ yìí kọlọńkọ sànù wa débi tẹlómiì fi ń wá ń ṣe sìnà gidi pé bọmọ ọ̀dọ̀ ń ní máa má làkàtì àyè máa nùkún ẹrú ń ṣẹ̀rí àwí o gbogbo ọmọ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ tó ipá àwọn èèyàn rẹ ó béèrè ẹ̀ tó nígbà tí ó kú lọ́dọ̀ rẹ tó bọ́ ọba sanwó tí wọ́n mú kú lọ́dọ̀ rẹ èyí ò sínú mọ́mọ́ làkàtì àyèmánu ẹrú ń ṣẹ̀rí àwí o nípa báyìí alḥurri walmamluk jáka yíyọ bó ṣe jẹ́ dandan fọkùnrin àti obìnrin àti olówó àtẹrú àwọn méjèèjì náà yọ jáka. Ah, nínú àwọn rìwáyà àti hadith míì kọ́dọ̀ jẹ́ agbọ́yé pé wàlùkẹ́bìrì wọ́n sọ̀rọ̀ àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà kọ́dà bẹ́ẹ̀ bá bímọ ní ǹjọ́ tí ààwẹ̀ parí ọmọ òjọ́. kódà àwọn onímọ̀ ní yustahabu ikhrajuha lil janin kódà ẹni ìyàwó rẹ̀ bá lóyún afẹ́ èyí wọn ṣe dandan mustahabun ọ̀dà kéèyàn ọyọ kínni kọ́ yọ tòun núná eléyìí ni ayẹ́fì máa ma yàtọ̀ láàrin zakato wo onímọ̀jẹ̀mú tiẹ̀ zakato fitiri ti ń ṣe jáka mọ̀jẹ̀mú tiẹ̀ fúyẹ́ gbogbo ẹni ọba ti jẹ́lẹ̀mí ara àsìgbọ́ tí ma wáyé bí zakato fitiri ni pé ẹlòmíì ó ní òun ọgbà wẹ̀ bóyá obìnrin tí ó bímọ káwé tó dé àbínú àwẹ̀ tí ọ̀lẹ́tọ̀ àti gba àwẹ̀ abẹ́ni ọ̀rẹ́ tíṣẹ̀rí ayọ̀ǹda pé mọ̀wulẹ̀ gba àwẹ̀ ní ma kọ́ padà sàn àbí kọ́ fáwọn aláìní ló ń jẹ nírú bí hàlà rẹ̀ ṣèṣì rẹ̀ bá ti rí lọ́tọ̀ọ̀tọ̀ irú àwọn ẹni báyìí náà àwọn náà yọ jáka o ìgbà àwẹ̀ ò ní kí jákò kú lọ́rùn yàn òun ló fi jẹ́ pọ́ mẹ́kẹ́ gan tí àwẹ̀ ìṣe ẹni àwẹ̀ bá wá ṣe dandan lórí ẹ̀ tí diwọ́ kan àbí kejì òjì ọgbàwẹ̀ èyí wọn ò pé kọ́ mọ́ yọ jáka nínú sẹ̀ríà Islam eléyìí làwọn ìdájọ́ ti ń bẹ ń bẹ. mélòó la máa wá yọ sa'an min tamrin aw sa'an min sha'irin láyé anabu Muhammad sallallahu alayhi wa sallam àwọn oúnjẹ tí wọ́n ń jẹ lẹ́rí tí wọ́n yí àdéhìí ń dákọ̀ tamur èyí tó pọ̀lọpọ̀ wọ̀ ọ̀ mà lónìí làbídùn inú oúnjẹ gidi láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọn là nábì fi sọnù hadith mi pé baytun laysa fihi tamurun ahluhu jìyà ilé tí wọn ò ní làbídùn lé elébi làwọn ará ilé náà nítorí pé lásìkò anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam làbídùn oúnjẹ gidi ni fáwọn sọ̀hábì anábì àtànábì náà sallallahu alayhi wa sallam lójú ọ̀fà ibi tá à ń sọ̀rọ̀ lọ àìtí débẹ̀ lójú ọ̀fà tá nàbí fi ni a máa yọ jáka pẹ̀lú kíni pẹ̀lú làbídùn àmọ́ lónìí ibi táwa ń gbé ń bì yìí ǹjẹ́ làbídùn bẹ ń lo oúnjẹ wa pé mo fẹ́ jẹun lóúnjẹ àárọ̀ àbí tọ̀sán àbí talẹ́ àwa náà dáhùn ẹ̀ ká má wàá pé ah, wọ́n ti ní làbídùn lànàbí máa fi yọ ọ́. jàkà ntí ó wúlò fáwọn aláìní ẹ má jẹ́ àgbàgbé hikima tọ́lọ́n fi ní àmà yọ jàkà anabi ni agunohum ani su'al àwọn tí ò ní tó tí wọ́n sẹsẹ máa tọrọ jẹ anabi ni gbọ́ ọdún ẹja àwọn náà gbádùn káwọn náà mú kí jẹ kókó ọdún anabi fẹnu fẹnu bẹ́ẹ̀ yẹn bá wá gbé làbídùn fún yẹn nírú wa táwa ń gbé yìí kò ṣe ìgbìnnáwó rẹ̀ á ní sọ àlè èyí wọn pé kẹ́ni yọ ọmọ wẹlú bọ́ tí ó jẹ àbí kọ́ mọ̀ wá gàárì tí ó jẹ àbí kọ́ mọ̀ wá rẹsì tí ó jẹ torí náà ẹ má jà sí hadith anabi gbọ́ sallallahu alayhi wa sallam àwọn oúnjẹ tí wọ́n ń jẹ láyé anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ ni wọ́n fi yọ jaka tamuru inú ọba oúnjẹ láyé anabi ni sallallahu alayhi wa sallam sha'iru bí jéró bí ọkà bàbà bí àgbàdo nkankan èyí náà ń bẹ láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam torí ẹ náà wọn fi ń ṣe kínní wọn ń fòun náà yọ jaka ìjẹlẹ yìí wá dúró lórí pé bí tá a bá ti rí tamuru àbí tá a bá ti rí ṣàìrù kò sí jaka mọ kò rí bẹ́ẹ̀ o òun làlàyé tá a fi ṣe ni gbogbo ntọ́ bá jẹ́ ghalibu qutil balad gbogbo ntọ́ jẹ́ oúnjẹ tá a mọ̀ ló ń jẹ òun lèyàn lọ fi yọ sàká ìlú tó ṣe pé ìrẹsì ló ń jẹ wọn ló ń jẹ tó pọ̀ jù torí pé lórí ilẹ̀ ayé lónìí àwọn tí wọn ò ló ń jẹ míì ìrẹsì tẹlomi ọmọ wò pé oúnjẹ oúnjẹ wo ni àwọn míì ò ló ń jẹ míì àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ ìrẹsì ló ń jẹ wọn. nà kódé mi mọ̀ wọ́n téèyàn bá dé Indonesia tó bá dé apá kan ní Thailand apá kan ní Bangladesh wọn ò fẹ́ lóúnjẹ míì àmọ́ àwọn náà oríṣiríṣi ọ̀nà wọn máa fi jẹ kọ́dà bí wọ́n bá ṣe ráìsì bíi kókó tí wọ́n mú bí ẹ̀kọ́ tí wọ́n àníná ìrẹsì náà lẹ́ẹ̀bà ń bẹ̀ oúnjẹ tí wọ́n nù. béèyàn bá fẹ́ yọjá kàńrú bẹ̀ ìrẹsì náà ni kò fi yọ torí òun ni ọba hekima tọ́lọ̀ ń fi ṣe jáka lọ́rọ̀ yẹn òun ọba mu nílùú wa ń bí alihamudulilayi ọlọ́run kẹwa oríṣiríṣi oúnjẹ ni bẹ́yìn ọ̀fẹ́ jẹ ráìsì lóṣù kan yọ máa rí nǹkan mi jẹ alihamudulilayi àrò orí ọlọ́run tó yẹ ká dúpẹ́ ni nípa báyìí bẹ́yìn bá bọ́bá wà ń lùlù wà yìí kó wo gbogbo ara ń ta àmà tá a fi yọ ìrẹsì nínú oúnjẹ wa ni èlùbọ́ nínú oúnjẹ wa ni àgbàdo eh, ọkà bàbà gbogbo àwọn nǹkan tó rí bẹ́ẹ̀ gàárì gàrí yọ jáka o àmọ́ èyí tí ò dáa òun ni pé àwọn onímọ̀ ní gáàlíbù kúchìl balad ntọ́ jẹ́ oúnjẹ tí ọgbàdúnmọ̀ jù nù lùgá oúnjẹ tí áfíríjì yẹn ń jẹ ni ẹ má sì jẹ́ àgbàgbé wa ayé alukur'an kẹrìm mi torí pé alukur'an kẹrìm yóò fọ́ sọ̀rọ̀ báàbòhó báàbò àmọ́ fi alukur'an tura wọn ẹ wò gbàtọ́ lọ́nfẹ́ ní ká yọ oúnjẹ lọ́nà bòmí kàfàrà oúnjẹ bébè yẹn bá dárú ọ̀ràn báyìí kó fo oúnjẹ ṣe kíni kó fi oúnjẹ san ọlọ́run wa ní kíni min awsati ma tut'imuna ahlikum inú tó dáa jù tẹ́ ń fi ń bọ àwọn mọ̀lẹ́bí tiyín lẹ́nu ni bẹ́ẹ̀ bá san kàfàrà pé búra ẹlẹ́rí irú ẹ̀ náà ní kẹ́ fi ṣe kíni ìyẹn ni pé ẹni tí ó pé ráìsì ni wọ́n máa jẹ́ nù lé wọn ọ̀rọ̀ gbọ́dọ̀ wá dọ̀rọ̀ tọlọ́hún ọ̀rọ̀ kàfàrà àbọ̀rọ̀ zàká ńgbà wọn ni kọ́ wá lọ wá gàrí kò bá mu bẹ́ẹ̀. ẹni ó báyìí ṣe pé gàrí náà làwọn ń jẹ táwọn náà ń jẹ kọ́dà ń jọ ọdún àwọn náà lè jẹ gàrí kò burú kó fi gíní kó fi gàrí ṣe kàfàrà kó fi gàrí yọ zakatul fitri àwọn eléyìí ni hikamu ti ń bẹ́ẹ̀ bí mashru'iyatu zakatul fitri náà eh, riwaya ta wílẹ̀ kan bẹ́ẹ̀ bí náà ala sọ̀gẹ́rì wọ́lkẹ̀bìr àti lórí ọmọ èké àti lórí kíni àti lórí àgbàlagbà mélòó la máa wá yọ àti sọ fún wa pé kíni sọ́ọ̀rù àmọ́ ẹlòmíì lè má ma sọ́ọ̀rù lónìí bíbò láàṣì wá ma sọ́ọ̀rù gbogbo ẹ̀ lọ́rọ̀rùn èèyàn bá ma sọ́ọ̀rù tí ò mọ kílò tí ò mọ nkankan kọ́sàsì kíni ẹ̀kún ọwọ́ rẹ̀ lọ́nà mélòó lọ́nà mẹ́rin orí kan nù orí èèyàn kan nù lápèjúwe béèyàn bá ní òun nìkan àti ìyàwó rẹ̀ wọ́n bí ọmọ mẹ́ta wọ́n já wọn mélòó wọ́n jẹ́ márùn-ún nù àjẹpé ntí wọ́n yọ ọmọ jẹ ogún ọwọ́ kì ó sì ní di pé ọwọ́ ẹni tóbi kọ́dọ̀ ọwọ́ ẹni tí ó ṣe déédéé tó jù òun ní sẹ̀ríà ni a lò a mú ọlọ́wọ́ kékeré àbí amọ́mẹ́kẹ́ àfọwọ́ rẹ̀ wọ́n a sì gbọ́dọ̀ wá pé wọ́n lọ àfẹnú ọwọ́ rẹ̀ tóbi èyí tó jẹ́ eh, tọ́pọ̀ jù ni ló di wọn ọwọ́ ọwọ́ tiẹ̀ náà ni tẹlómìn ni òun náà ni kí wọn ó fi wọ́n bẹ́yẹn bá sì wá ní àwọn ọ̀fẹ́ eléyìí wàhálà wọn ṣẹ̀ṣẹ̀ mọ wọn ọwọ́ ó tó àbí ò tó àwọn onímọ̀ ti gbìyànjú sọ́ọ̀rọ̀ anabi nbẹ Madina dòní nbí wọ́n tọ́jú ẹ̀ sallallahu alaihi wasallam mudu tí wọ́n lò láyé anabi nbẹ nbí wọ́n tọ́jú ẹ̀ sí dòní wọ́n kú wá wọn lórí skéèlì pé mudu mẹ́rin ayé anabi sallallahu alaihi wasallam tí ń ṣe kíni tí ń ṣe sọ́ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan bá a bá fẹ́ gbé sí kílò mélòó tó ó wá jẹ́ kílò méjì àti kò tó àbọ̀ tán àmọ́ àwọn onímọ̀ wa níbí yẹn ọba kú yọ zaka kọ́kọ́kọ́ jù èyí ń ládé pọ̀ ni àmọ́ bí ọba tó èèyàn dáràn torí pé òfin ni sọ́ọ̀án mẹ́ntàmùrì àmọ́ wá ju sọ́ọ̀rù lọ ọlọ́run ní búyàn fẹ́ yìí wọn kọ́dà yóò tún fún yàn ńlá dábì yàn bá lánìyàn pé ògbóǹtọ́ bá lé náà kò fi sin lọ́hùn náà fi ní kákúfẹ̀ kan máa yọ kíni kílò méjì àti àti ààbọ̀ bí yàn bá ti yọ kílò méjì àtààbọ̀ kọ́dà àwọn míì kú máa ní èwo la bọ̀ jẹ́ ń yọ kílò mẹ́ta kò burú àmọ́ kò gbọ́dọ̀ dín ní iye ni kò gbọ́dọ̀ dín ní sọ́ọ̀rù táyé anabu muhammad sallallahu alayhi wa sallam bá a ti ṣe yọ òní àti ṣàlàyé ni gbogbo irí ẹ̀mí tí ń bá ń bẹ ní ọ̀dọ̀ yàn ìyàwó ni ọkọ ni àwọn ọmọ ni kọ́dà ọmọ tí ń gbọ́dọ̀ yàn gbogbo ọmọ tó ṣe pé gbogbo ààwẹ̀ tá a gbà nínú ọ̀dọ̀ wa náà ló gbé àwa náà là ń fún ní ti ń jẹ àwa náà là ń fún ní ti ń fi ń sinú àti ti fi ń jẹ sàárì bí jáka rẹ̀ bá tó kò sì sẹ́ nídìí àwa ránṣẹ́ sí wọn pé ẹ̀yọ jáka àti lámọ̀ yín lé wọn èèyàn náà ni ni ọ yọrù jáka báyìí àwọn eléyìí ni ìdájọ́ jáka láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam náà lára tó tún rọ̀ mọ́ wàfi lafdhin an tu'adda qabla khuruji nnaasi ila salati an tu'adda qabla khuruji an-nasi lis-salat fa'adala an-nasu bihi nisfa sa'a á padà kàyún bí àdéfì tọkàn nísìnyí an tu'adda qabla khuruji an-nasi ila as-salat zakati jaka àti sọyí tá a máa yọ aṣọ àwọn tí wọ́n máa yọ ọwọ́ wo ni a máa yọ an tu'adda qabla khuruji an-nasi ila salat ìrun ọjọ́ ọdún kéèyàn ó tó jáde lọ kírun ọjọ́ ọdún ni máa yọ jáka jáka tá a bá yọ lẹ́yìn tá a darí ìdí èyí ń wò ṣe zakatul fitri ma gbogbo zakatul fitri téèyàn ọba yọ kó gbìyànjú kó yọ kó tó di kó sekínì kó tó di kó lọ kírun ìdí eléyìí ń lọ bá ìlànà nàbọ Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tó tún kù ni pé àwọn wo la máa wá yọ fún anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé rẹ̀ fún wa nù hadithi mi anabi láwọn tí o pé gbogbo ntí wọn jẹ lójoojúmọ́ wọn wọn ṣẹ̀ṣẹ̀ máa tọrọ ni anabi wa ni agunuhum anusu ali ẹ má jẹ wọn tún máa tẹ gbàá à ń tọrọ nǹkan kì í máa ń jọ ọdún èyí ń ti fi hàn wá àwọn wo ló ní jáká torí ba bá a bá ṣe é bá nábì ti wì yìí èmi ò rí ibi tí jákà ó ti máa wá àpò àpò tá a wàá tó àpò àpò jákà sílé agnohum anisua anabi làwọn tó ní jákà nìyẹn o ni mo ní àti zaka owó àti zaka oúnjẹ ojú rí ọlọ́run ní ẹja fi wá o àyè fi zaka wá ojú rí èèyàn bẹ́ẹ̀ bá ní tí ó bùn ẹnìkan lọ́tọ̀ àyè rẹ̀ ń bẹ lọ́tọ̀ àmọ́ èyí tó bá jófin tọ́lọ́hún eh, two point five percent zaka ọlọ́run sọ àwọn tí ó ṣe kínni ọ sọ àwọn tí ó gbà sọ́ọ̀rì wà bí kìlò méjì àtààbọ̀ zakatul fitiri anabi sọlọ sọlọm sàlàyé fún wa àwọn ìwo ló ní eh, eléyìí ni ọ̀rọ̀ nípa zakatul hadith ẹlẹ́ẹ̀kejì. عن أبي سعيد الخضري رضي الله عنه قال كنا نعتيها في زمن الرسول صلى الله عليه وسلم صاعا من طعام أو صاعا من تمر أبو سعيد الخضري رضي الله عنه حديث تيتوبا وان قورو زكاة الفطر ناني onílójú ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam bá a ti máa yọ jáka ni sọ́ọ̀rù kan múdù mẹ́rin nínú kíni nínú oúnjẹ níta wí fúnra wa níbi àdìsí tòkè ni. kíni Abu Sa'id kíni wọ́n ń pè lóúnjẹ bí wọ́n bá ní tọ̀hám nígbà Abu Sa'id al-Khudri òun ni alburru al alburru kí là ń pè ní Yorùbá òun ni wíjì tí wọ́n fi ń ṣe búrẹ́dì nkankan tọ́ ọ̀dà alikama náà òun ni bí wọ́n bá ní àtọ̀ám ìdá ó tilé kọ́ àtọ̀ám nígbà ni òun lọ bá oúnjẹ nǹkan mi wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé pé irú oúnjẹ wo ni àmọ́ bí wọ́n bá ní oúnjẹ àkọ́kọ́ ń táwọn èèyàn kan gbọ́ yé ń gbà ní alburu ìtumọ̀ ẹ̀ ni pé kúnnà nukhriju sa'an min alburi aw sa'an min tamri abu sa'id ní kí wá ṣe pé búrú nìkan ló ń jẹ láyà nabi sallallahu alaihi wasallam àmọ́ òun lọ bá oúnjẹ ni o tamuru náà làbídùn náà inú oúnjẹ lọ́wọ́ láyà nabi muhammad sallallahu alaihi wasallam oníbà tí máa yọ nù búrú bẹ́ẹ̀ náà là máa yọ nù inú tamuru làbídùn awusọ́ọ̀án min ṣẹ̀cìr ṣẹ̀cìrù náà ń láyà nabi muhammad sallallahu alaihi wasallam bí ọkà bàbà bí àgbàdo nkankan àmọ́ fẹ̀yìn náà yọ láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam. àwùsọ̀ràn mi akọ̀tọ̀ akọ̀tọ̀ ni látara kí ni wọ́n ti máa ṣe òun wàrà eh, wàrà màlúù wọn ó ṣe tí ó gbẹ inú oúnjẹ wọn nù nígbà náà bọ́ba ìpéyìn náà jóúnjẹ àwọn kan lónìí náà kò burú kẹ́yìn òfìrú ẹ̀ náà kò fi ṣe kínní kò fi yọ zakatul fitiri awusọ́ọ̀n mẹ́nzẹ̀bí ọlọ́wọ́n sàbú sàyídù lẹ́sìn dáadáa gbogbo ẹ̀ lọ́sàlàyé ó ní kọ́dà àwọn amáfi kí ni yọ̀ǹgbà mí azẹ̀bí kí ni jẹ́ zẹ̀bíbù òun ní èso inabu sàmà inabu grape ẹ̀ ìrùpọ̀lọ́ kọ̀ọ̀kan nù yorùbá èso nabi lárúbáwá náà yẹ èso nabi alẹ́ inabu àbí tí wọ́n ń pè ní grape bọ́ba wa gbẹ tán tútù rẹ̀ ní jẹ́ kínní. alórí igi tó fúrẹ́ṣì kí n lárúbáwó pé rọ́tọ̀bù nù rọ́tọ̀ ngba wọn bá wa ka tó ti wá di pé ń kájọ tí tá a máa jẹ yẹn ọ wá di kí nìyẹn òdì tamuru bẹ́ẹ̀ náà ni zabibu àti àti inab abu sa'id al-khudri la láyé nabi àmà yọ min min zabib èyí ń fi hàn wá pé gbogbo ń tọ́ba jẹ́ kínni tọ́ba jẹ́ oúnjẹ ìlú kọ̀ọ̀kan òun náà lèyàn lè fi yọ ọ lè fi yọ jáka. falamma jaa Muawiyatun radiyallahu anhu Abu Sa'id ní bá a ti ń yọ ọ nìyí láyé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam láyé Abubakar náà bẹ́ẹ̀ láyé Umar bẹ́ẹ̀ láyé Uthman bẹ́ẹ̀ láyé Aliyu bin Abi Talib radiyallahu anhu bá a ti yọ ọ nù amangba tó di àsìkò muawiya ibn abi sufyan amirul mu'minin radiyallahu ta'ala anhu muawiya ń bẹ ní nílẹ̀ sham látàyè uthman bin affan radiyallahu anhu onigba muawiya wá dé wá bá wa ní madina wajaat samra wajaat asamra nti wọn pè ní samra ni alḥintatu shamiya alḥintatu aṣàmìyà bíi wíìtì náà ni àmọ́ láti ìlú Damascus ni wọ́n ti máa kó wa òun tún ní kọ́lítì tó ju èyí tí wọ́n ń rí ìlú Madina lọ ìtumọ̀ samurọ̀ òun òun ni wọ́n ń pè ń gbà òun ní kíni asamurọ̀ wàjà at asamurọ̀ kọ́lá àrọ̀ muddamin hadihi yaadilu muddayi muawiya aṣáájú wa muawiya radiyallahu anhu ó wá ṣe ìṣtihadu kan ó ṣe kan pọ̀ ọ̀rọ̀ léyìí tí o sì pé kákẹ́kọ̀ọ́ ń bi eléyìí èyí wọn wá pé wọn pe muawiya ló kọ kó kọ àbí kò aṣáájú wa muawiya gbìyànjú ni ya ó ṣeé ṣe kí n tí mo wí yìí kò dènà sí n tà nẹ́bi fẹ́ kí ni muawiya ó ní ó rí i pé àwọn hìntọ̀ ti ń wá láti ilẹ̀ ṣáàmù yìí kódà bẹ́ẹ̀ yẹn kó ra ọfẹ dàbí ntí ọra kìlò méjì hìntọ ti Madina lẹ́yìn ó kó lé hìntọ sàmù èyí tí ó yé wa ni pé bíyàn bá gbé rẹ̀ sí ìtẹ́ǹpé rẹ̀ sí tapa bíyàn bá gbé fún wọn náà nísìn àti rẹ̀ sí Thailand ṣe èyí ó kó yé kan náà lẹ́yìn ó gbé rẹ̀ sí ní rẹ̀ sí ń jẹ́ aha torí náà ká gbọ́ yé àwọn sọ abẹ́ ànẹ́gbẹ̀ẹ́ lò fẹ́ nú o yẹ títà hídùn lórí pé láti wá fakọ kìlọ́lọ́hún fẹ́ kìlà nàbì fẹ́ òun ni muawiya wá wò pé asamurawu yìí kwaliti tiẹ̀ ju ti àwọn ẹ̀hẹ́ntọ̀ tí wàá ń bì í lọ tó yìí pé bẹ́ẹ̀yàn bá fẹ́ ra àtẹni èèyàn bá bùn náà yóò yóò ṣe kíni yóò jọjú lójú ẹ bàbá fún sọ́ọ̀rù kan bíi bíi kíni ọmọ jẹ bíi sọ́ọ̀rù méjì ni ọmọ jẹ kí wàá ní Muawiya gbìyànjú ń gbà ní radiyallahu anhu ọba ní ọ̀dà bọ́bá rí bẹ́ẹ̀ bẹ́yìn bá ti yọ̀ dájì sọ́ọ̀rù nínú samarau yìí ó ṣe déédéé kíni ó ṣe déédéé irú sọ́ọ̀rù tá à ń yọ nílu Madina tẹ́lẹ̀ náà hadha ijtihadu minhu radiyallahu anhu eléyìí ni ìgbìyànjú tí Muawiya gbìyànjú àmọ́ tí ń jẹ́ sẹ̀ríà Islam ni pé fa in tanaza'tum fi shay'in faruduhu ilallahi wa rasul kò ní ìdíjà ọ̀dà ń tí mo awi awi ẹ fi wo alukurani wo ẹ fi wo sunna wo bọ́ba bá mu alhamdulilah a kò bá mu a afẹ́ràn muawiya ntáwọn onímọ̀ màwí nuhibbu muawiya nuhibbu malikan nuhibbu aba hanifa nuhibbu shafi'i nuhibbu ahmed walakin alhaqa ahabbu ilayna afẹ́ràn gbogbo wọn àmọ́dodo afẹ́ràn òdodo jù wọn lọ ìyẹn ni pé bí tá a bá ti ródodo kọ́dà bí èsì àfa àwa ló wí tá a fa àwa sì wí tí ò jẹ́ òdodo òdodo ni ó yẹ kó wù wá ju ìfẹ́ tá a ní sáfa àwa lọ eléyìí làwọn sálàfù máa wí òun ni Abu Sa'id al-Khudri fi wọn wí fún wa pé a amma ana ẹ̀rí mi Abu Sa'id al-Khudri fàlà àzàlù ukhrijuhu kàmà kuntu ukhrijuhu àlà ahdi rasulillahi sallallahu alayhi wa sallam. sọ́ọ̀rù tèmi ti ń yọ láyé ànábì ni àtọ́jẹ́ hìntọ́ sàmù àtọ́jẹ́ ti hijazu àtọ́jẹ́ ti yamani sọ́ọ̀rù nínú ẹlẹ́mi ọmọ yọ bí n ṣe ń yọ lójú ayé anabuwa muhammad sallallahu alayhi wa sallam irú eléyìí làwọn onímọ̀ ń pè ní kọ́wùlù sọ̀hábì kọ́wùlù asọ̀hábì ọ̀rọ̀ tí sọ̀hábì kan bá sọ yàtọ̀ sí èyí tí gbogbo sọ̀hábì bá panupọ̀ lé lórí ntí gbogbo àwọn sọ̀hábì ànábì bá panupọ̀ lé lórí kí là ń pè nù sẹ̀ríà ìjìmáàrì lọ túláàsì ni a gbọ́dọ̀ tẹ̀lé wọn ànábì làwọn là ṣáájú wa nú ẹ̀sìn sallallahu alayhi wa sallam àmọ́ máa wáyé irú eléyìí tó yẹ pé ní kọ́wúlù sọ̀hábí la pè yín o muawiya wele abu sa'idi wi eléyìí ń túmọ̀ pé ní àṣẹ ọ̀rọ̀ kọ̀ọ̀kan nù wọn kò yé ṣe dandan ńgbà tẹnu ò ti kù lórí nǹkan ni káwa pé ńgbà muawiya ti wele ìtúláàsì agbọ́dọ̀ tẹ̀lé bọ́bá rúwa lójú fa in tanaza'tum fi shay'in.